ló dé kí ló ṣe ẹ́. Daddy, there is nothing. Ah, don't tell me that. Mo ṣàmù pé ìmọ̀ra gold gbogbo àwọn gold tí mo ti rà jọ tí mo ti fọwọ́ sí pé tó bá máa fi di bí àmì lẹ́tà tí bá ní ìdíwọ́ àti ẹ̀gbẹ́ta. Eléyìí ó ti kó gbogbo jìnnì sálọ. Ah, tọ́da mi bèbí táwọn Haúsá mi ta sọ. Irọ́ ni o, níṣẹ́ náà buwọ́ fún ipá àwọn ti gbọ́ wọn gbọ́ rárá. Ó bá mi bẹ̀rẹ̀ ìgbọ̀n mo sọ pé mo kí ló ṣe ẹ̀. Ó dàbí ẹgbẹ́ tó orí ọni tó sọ̀rọ̀ pẹ̀lú ó dàbí kó yẹ ìgbàlẹ̀. E Wo àti wọ́ olórí burúkú yìí ẹ jáde nínú lẹ́nu ṣé ń wò. ti ṣe. ọ̀làrẹ̀wájú kí ló ní mi ò ká